فذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله ذو القوة المتين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين adúpẹ́ fún ọlọ́run ọba alágbára lórí ayé ọba àwa ẹ̀dá ọba náà ni a fún ní ọpẹ́ lórí mímọ̀ ṣẹ́wàkù tí ṣẹ́wàkù fíwádìí òní ìmọ̀ wà láyé wa à ń bẹ ní ojú ọ̀nà ti tọ́lọ́run ọ̀rọ̀ wa tó ọpẹ́ ó tó ọpẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó wà láyé ṣùgbọ́n ìwà láyé rẹ̀ kò sí wúlò kankan bẹ̀ tó ẹni bá wà láyé tí kò sí ìlànà títọ́ ọlọ́run ó kàn bẹnu ayé lásán ni ọlọ́run tó wá ní kí àwọn ọmọkù lójú ọ̀nà yìí fi wá di òní ọ̀bá náà ni àfún ní ọpẹ́ kódàkùn kó wọlá bá ti ń dú ọpẹ́ fún ní gbogbo ìgbà gbogbo tí a bá ń bẹ ọlọ́njẹ́ a máa bẹ ní inú ìlànà títọ́lọ́hun tí ń ṣe ẹ̀sìn Islam ọlọ́run mọ́yọ̀ akóńbẹ̀ lẹ́yìn lẹ́yìn ọlá tóbi rẹ̀ ọlá jẹ́ kan ṣù rẹ̀ ìwọ̀n àgbà náà atọrọ ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni ìkẹ́ni ẹni ìgẹ̀ nínú ọ̀dọ̀ ọlọ́run nígbà tí ilẹ̀ bá ń mọ́ tí ilẹ̀ bá ń ṣú ọlọ́mọ bá wa ṣe ìkẹ́ rẹ̀ ní ọ̀tún ọ̀tún ọláṣù rẹ̀ ọlọ́run látara bẹ́ẹ̀ a kí gbogbo àwọn tí ọlọ́run ní kí wọ́n máa darí ètò yìí láti ibi tó bẹ̀rẹ̀ níbi tó kángun sí yányá gbogbo wọn la kí látòkè délẹ̀ kí ọlọ́run bá wa kí ju bá ti ń kí yín lọ èyí tí ó ṣe pàtàkì náà ni kọ́lọ́run bá gùn yín lẹ́mìí ọlọ́run kó sí ìsẹ́ àlékún àlàáfíà yín ọlọ́run bá sàlékún àrízìkí àti ìkẹyìn bẹ́ẹ̀ tí wá ń ṣe àǹfààní fún gbogbo èèyàn láyé yìí yányá ní gbogbo àyíkáyè tí wọ́n fi ní àǹfààní àti mọ́ gbọ́ wa ẹ̀yin náà lọ́lọ́run gbé sí díẹ̀ ọlọ́mọ ṣàṣẹyìn lẹ́sàn olóore láyé gbogbo èròǹgbà ọkàn yín ti dáadáa ọlọ́mọ ṣàbáyé mú iṣẹ́ kan sọ ìjádùra gbogbo àwọn tí wọ́n náwó sáyé táwa yìí bákan náà àtọ̀rọ̀ fún àwọn tí ọlọ́run fi so lórí fún wa tí wọ́n ń darí ètò náà tí ń sàwọn dọ́kítọ́rù wa Abdulrahim Shitu Thani àtọ̀rọ̀ fún wa kọ́lọ́n kó dákun ọlọ́run máa bá wa tọ́jú wọn máa bá wa lákìsí wọn ọlọ́run máa fàbúrú sí wọn láyéláyé ìdùnnú ojoojúmọ́ ọ̀dà kùmọ́sá máa bá wa ṣe fún wọn bá ti ń pẹ̀lú wọn nídìí ètò yìí ọlọ́run ò nípa lẹ́yìn yìí o la ilaha illallah bákan náà kí gbogbo àwọn tí ń ṣẹ́ níbí àwọn tí wọ́n ń gbé wa sáyé níbi tá a wà yìí tí wọ́n ń tò ọlọ́run tí yóò jogún làkàyè fún yín tẹ́ fi ń tò làkàyè òní dàrú kò sì ní bàjẹ́ ilé iṣẹ́ náà wà ní ìjọba láyéláyé yóò máa dá a sí ni ọlágbára ọlọ́run alájẹ kan sọ ọlọ́run ọlọ́run bá dúró tẹ̀yìn náà orí tayé talkiyama ọlọ́run yóò fi ṣe sàárà fún yín la ilaha illallah bákan náà kí gbogbo àwọn asatiza láwọn dakatir tí ọlọ́run kádàrá pé wọ́n máa gba yìí kọjá láti máa fi ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam fi yé àwọn èèyàn tó fi di pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ara rẹ̀ náà tí wọ́n sì fi ń tún lékún sí nínú ìmọ̀nà lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́n kó dákun ẹ̀yin afáàyè àtọ̀rọ̀ fún yín gbogbo àti bá ti ń gbéra ńlé tẹ́ńdà ní àpé tó afẹ́ máa lọ ọ̀dà kọ́lọ́n wá dúró tẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run kó lékun hìdáyà wa ọlọ́run dákun èyí tí ọlọ́run wí tí anábì wa muhammad wí sallallahu alayhi wa sallam tí àwọn shuyukh tí wọn fẹnu kò sórí ẹ̀ ọlọ́run kó dákun ọlọ́run mẹ́jẹ̀ awi láyé tá a wà yìí o èyí tí ó dẹ̀sì rú ọlọ́run dákun mẹ́jẹ̀ awi láyé tá a wà yìí la ilaha illallah èyí tá a máa wí tẹ́sí ó máa fi gbalẹ̀ sí i tí la ilaha illallah kọ́lọ́n kó wa san wọ́n lẹ́sàn rẹ̀ láyé àti ní alkiyama wàá tóbi ọlọ́run aláàjẹkùn sọ ọlọ́run ولا حول ولا قوة إلا بالله العلي العظيم نعم èyí tí a mú wá fúnra wa tí wọ́n tò kalẹ̀ fún wa ń pé kábára wa sọ̀rọ̀ lórí ẹ̀ òun náà ni ọ̀rọ̀ lórí ohun tí a mọ̀ sí asọ̀bíyàtú alqabaliya mafasidun wa adurar tí a pè ní alasọ̀bíyà òun náà ni pé nǹkan tá a mọ̀ sí ẹlẹ́yàmẹ̀yà láàrin ara wa kí tèmi nìkan ní ó dájú tèmi nìkan ní ó dájú lẹ́yìn ọ̀rọ̀ tèmi kò sọ̀rọ̀ ẹlòmíì má lẹ́yìn ọmọ tèmi kò sọ́mọ ẹlòmíì má lẹ́yìn ìṣe tèmi kò síṣẹ́ ẹlòmíì má ìfẹ́ mẹlòmíì àyàfi mi náà nìkan náà ní mara mi ọ̀rọ̀ mi ní ó máa tàjù ilé mi ní ó máa jù gbogbo nǹkan mi náà ní ó máa dájú tẹlòmíì ò ní dáa wọ́n wá ní tẹlòmíì wọlé àyàfi tèmi nìkan sí wọ́n nìkan náà ló ń bẹ láyé ni subhanallah ìwọ̀n ń pè ní asọ̀bíyà wọ́n wá fi ti sára alkọbalíyà èyí tá mọ̀ sí pé yóò tan mọ́hun tí ń já sí pé àwọn ìran ìran alkọbalíyà ìdílé ìdílé ìran ìran ẹ̀rí ìdílé báyìí kọ̀bílà báyìí ìdílé báyìí kọ̀bílà báyìí ìyún náà yóò padà wá pín lóríṣiríṣi ọ̀nà ó lè jẹ́ pé ìjọ kan àbí ẹgbẹ́ kan gbogbo àwọn eléyìí náà ń bẹnu ta mọ̀ sí alkọ̀bàlíyà torí pé àsọ̀bíyà kọ̀bàlíyà tá ń sọ̀rọ̀ ń rẹ̀ yìí ó fẹ́ lè pé oríṣiríṣi a máa rí àtàásùbùlù kọ́bálí ti bẹ̀rẹ̀ ibi pé ká sọ wípé ẹbí tiwa nìkan inú ẹbí tiwa ni wọ́n ti kéwú jù inú ẹbí tiwa ni wọ́n ti lówó jù àwọn ẹbí tiwa ní fi ń jẹ́ gbajúmọ̀ jù ẹbí tiwa ló tẹlẹ̀ idó àwọn náà làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ kọ́lé ńlẹ̀ yìí àwọn làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ṣe nǹkan báyìí ńlẹ̀ yìí lóríṣiríṣi ọ̀nà ẹ̀rí tá a fi máa gbé gbígbàwájú àti àpọ́nlé àti gíga tí gíga mi ò bá tá a máa gbé fún ìdílé wa tá a máa ní ẹbí tiwa náà ní fi ń dáa jù ẹ̀rí lára bẹ́ẹ̀ a tún máa rí àtàásùbùn kọ̀ọ̀mí àwọn ìjọ níjọ ìjọ lóríṣiríṣi kọ́ọ̀mù kan ìjọ kan lórí ìlànà tí wọ́n bá ń bẹ wọ́n máa ní ìjọ tàwọn ní fi ń dáa jù ẹgbẹ́ tàwọn náà lẹ́gbẹ́ tí fi ń dáa jù ẹgbẹ́ tiwa náà nìkan la máa fẹ́ kó gbáwájú táà ní fún ẹgbẹ́ míì níyọ̀ǹda kó gbáwájú táà wá ní ṣe ìtọ́rọ̀f à nígbà yìí pé ẹgbẹ́ mi náà pàápàá òun náà lẹ́tọ̀ọ́ tiẹ̀ tá a gbọ́dọ̀ fún un a máa wá jẹ́ ẹ̀tọ́ ẹgbẹ́ mi mẹ́tọ́ ẹgbẹ́ tiwa ẹ̀rí a máa jẹ̀tọ́ wọn a máa bù wọ́n sí a máa yẹ̀yẹ́ wọn a máa yẹpẹrẹ wọn la máa gbé àwa sókè a máa gbé ẹgbẹ́ tiwa nìkan sókè a tún máa rí àtàásùbù díní nígbà míì ẹ̀rí àtàásùbù díní já sí pé bàbá tún wọnú ẹ̀sìn bákan náà a tún máa rí ẹ̀sìn tó pé a máa sọ pé èmi nìkan ni mo mẹ̀sìn náà sìn jù èmi nìkan ni mo wà ní ọ̀nà tó ṣínjú lágbájá ò sí lọ́nà tàmàdù ò sí lọ́nà èmi ni mo wà lọ́nà tí a sì pé àwọn kinní yìí àpèmọ́ra tá à ń pè yìí àárídì kan fún àmúwá láti inú ìpìlẹ̀ kan tó jẹ́ ìpìlẹ̀ láti sánmà látọ̀dọ̀ ọlọ́run tó láyé bí ìbá ṣe pé ìpìlẹ̀ rẹ̀ inú ìfẹ́ ẹnu ara wa láti mú ìpìlẹ̀ yìí jáde láàmà pé àpèmọ́ra ń pé àwa la fi ń ṣẹ̀sìn jù ẹ̀rí múra wa ni ẹ̀rọ̀rọ̀ wa ni ẹ̀rí ṣe wa ni ẹ̀rí gba ẹ̀ráwo láàmà pé wọn kí ní ìmọ̀ra wa lára lájá sí pé ọlọ́run ò sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ na ni anábìwá Muhammad sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àwọn eléyìí náà la ń pè ní ta'asubu dini bó tilẹ̀ wù ẹ́ pé lóríṣiríṣi náà la wà lónìí lọ́tọ̀ọ̀tọ̀ náà la wà kálukú náà ló wà ní tiẹ̀ lónìí mọ̀ sí àǹblẹ́mù tiẹ̀ àwọ̀tẹ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ihun tí kó agbé kalẹ̀ tí ń rìn lórí ẹ̀ tí fi ń pàpè mọ́ra níbi ẹ̀sìn tí ń bẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ní lẹ́ni ẹ̀rí bákanáà a máa padà wá rí àtàásùbùlù fíkiri nígbàtà bá wà ní àwùjọ lápèjúwe lákàyè tèmi nìkan ní fi ń dájú ìrònú mi náà ní ìrònú tí gbogbo èèyàn gbọdọ̀ gbà èmi wá nígbà pé ìrònú ẹlòmíì náà lè múre wá ìnígbà pé ìrònú ẹlòmíì náà lè tún nǹkan ṣe ìnígbà pé ìrònú ẹlòmíì náà ó lè jẹ́ ká tún ní ìdàgbàsókè sí i la ìfẹ́ gbà mọ́ ìwọ̀n ní ta'asubul fikri pé ìrònú tèmi nìkan náà ni ó lọ́wájú tẹ́ ẹ̀ bá ti gba ìrònú mi wọlé ẹ̀ lè ní ìtẹ̀síwájú ìbẹ́nu ẹbí ìbẹ́nu ẹ̀sìn ìbẹ́nu gbogbo àyèkáyè ní gbogbo àwọn ìrònú yìí ti pín lóríṣiríṣi ìbẹ́nu ibi iṣẹ́ ìbẹ́nu ilé ìbẹ́nu fámílì kìwà náà kò síbi táà ti lè bá ìrònú yìí ẹ̀rí tá a fi ń lera wa tá a fi ń da nǹkan rú tá a sì fi ń ba nǹkan jẹ́ a tún máa rí àtàásùbùl hizbi pàtí oríṣiríṣi ẹ̀rí níbẹ̀ ni bàbá wọnú tí ń jẹ́ àwọn ẹgbẹ́ tá a dálẹ̀ àwọn Naqshbandiya Ja'fariya Qadiriya Tijaniya ilah lóríṣiríṣi bẹ́ẹ̀ tá a lè kà tán ẹ̀rí alhizbi a máa wá pàpè mọ́ra pé àwa la fi ń ṣàzìkárù jù àwọn aláfi ń yan nábí jù sallallahu alaihi wasallam lóríṣiríṣi àwọn ìgbésí ayé nì nínú tí ọ̀dá ni ẹ̀rí tó jáde sí ayé tòní tí a wà nú ẹ̀ wọn là ń pè ní al-asabiyatu al-qabaliyya ẹ̀rí orí ẹ̀ ni ọ̀rọ̀ tí oríhun tí a ti bára wa sọ̀rọ̀ níta sọ ń pa ẹ̀ náà ni pé aburú ti ń bẹ ń bẹ àti wípé báwo la fẹ́ ṣe gbà tá jáwọ́ ń bẹ tí nǹkan bẹ́ẹ̀ ò ní fi máa ṣẹlẹ̀ mọ́ torí pé tá a bá rí pa burú ńbẹ ńbẹ àfi ká jáwọ́ ńbẹ tá a bá wá jáwọ́ ńbẹ yóò máa kó dààmú àti wàhálà àti aburú bá gbogbo àwùjọ yóò sì máa da gbogbo ọmọ àwùjọ kankan yóò máa dá láàmú ọlọ́run kó dákun ọlọ́run mọ́sà ṣe àlékún hidaya ẹnìkọ̀ọ̀kan wa nítorí bẹ́ẹ̀ ìṣesí yìí wọ́n ní zahiratun khatira ó jẹ́ ọ̀kan nú àwọn ìṣesí tó jáde nínú àwùjọ tó ti wà láyé tipẹ́tipẹ́ nígbà yá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ní wọ́n tá a mọ̀ sí al-asabiyatul qabaliyya ló ti wà láti ìgbà náà tipẹ́tipẹ́ títí sí pé afẹ́ lè sọ páyé bẹ̀rẹ̀ lórí ẹni bàbá lọ wò látara ohun tó ṣẹlẹ̀ jarimatul ula ìṣẹ̀lẹ̀ aburú àkọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ láyé lórí pé wọ́n ń pààyàn bàbá lọ bẹ̀ á rí pé ẹni tó kọ́kọ́ pààyàn láyé níbi habil àti kọ́bílà àwọn méjèèjì ni tí wọ́n ṣokùnfà kú ara wọn a rí i pé kò sí ohun tó gbá wọn débẹ̀ ju pé kí ni lọ èmi ló lẹ́tọ̀ọ́ sí kì í sí ló lẹ́tọ̀ọ́ sí ọlọ́run ti ju ẹni tó lẹ́tọ̀ọ́ sí látọ̀dọ̀ ara rẹ̀ wá ṣùgbọ́n gbà tí a wá rí i pé tọ̀ àlémi náà ni mo lẹ́tọ̀ọ́ sí èmi ló yẹ kí n jẹ kíní yìí èmi náà ló yẹ kí n gbà yìí tó dáa yìí kí n gbé yìí tí ò dáa kalẹ̀ fẹ́ lòmíì ibẹ̀ ni jẹ̀rímà alákọ̀ọ́kọ́ náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pé à ń pààyàn láyé ẹ rí i pé nǹkan tó fa náà ni àwọn bá ń bọ̀ bẹ́ẹ̀ títí fi dé àsìkò anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìhun náà lọ́wọ́ sàn fi wá dọ́dọ̀ wa lónìí ẹ wá rí ṣe sí yìí wọ́n ní lam tadkhulu fi mujtama'in illa farraqatihu kò ní wọnú àwùjọ kan láyé àfi kó fún àwùjọ náà kó sọ di yẹlẹyẹlẹ kó sọ di wúruwúru àwùjọ nìyọ́ dàrú nígbàtí ẹlẹ́yàmẹ̀yà bá ti wọ̀bẹ̀ nígbàtí alẹ́ mi náà nìkan ní gbàwájú èmi náà ni ó máa jẹ́ olórí à ń tèmi ní ó dáa jù lákàyè mi ní fi ń sí ju tẹlòmíì lọ ìmọ̀ mi ní fi ń jẹ́ ìmọ̀ tó dáa jù alẹ́ náà mo fi kẹ́ mo fi lẹ́pọ̀ jù láàrin èèyàn ẹlòmíì ò lẹ́kọ̀ọ́ tó mi gbogbo àwọn ṣe yìí wọ́n ní farraqatil mujtama yóò bá àwùjọ jẹ́ ni o wala fi salihin illa afsadatuhu bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ o kò ní wọnú tó ti dá bí nǹkan bá dá tá bá kí eyín bọ́ bẹ́ẹ̀ tá a bá ń jòkó nú ẹbí tẹ́bí bá ti tò ńjọ́ a kí èyí ń bọnú ẹ̀ báyìí lẹ́ẹ̀kan náà afsadatuhu ìwà yìí yóò ṣe kí ni o yóò ba ẹbí náà jẹ́ lẹ́ẹ̀kan náà ni wala fi kathirin illa qallalatuhu ẹ̀wà nírí nǹkan kó pọ̀ ìkẹ́ ò ní pọ̀ dáadáa àmọ́ tá a bá ti wá fi àsọ̀bíyà yìí tá a kì í bọ́ ẹlẹ́yàmẹ̀yà àdémi nìkan ni èmi lọ̀gá tá a bá lè kì í bọ́ lẹ́ẹ̀kan náà ẹ̀rí pé ohun tó pọ̀ yóò di ohun tí ó máa kéré o ohun tó pọ̀ yóò dùn tí ọmọ kiri o wala fi qawiyyin illa ad'afatuhu ìwà tá a wí yìí ẹ ní lára ẹni tó ní agbára láyé àfi kó sọ alágbára dọ̀lẹ kó sọ alágbára dọ̀lẹ nígbà tí ẹlẹ́yàmẹ́yà bá ti wọnú ẹ̀ ẹ rí i pé ọ̀lẹ́ bolẹ̀ lẹ́ẹ̀kan náà agbára wọn sì lọ wàmà nájàha ṣèitán fi ṣe in mìtìlámà nájàha fi náṣíríhà èṣù a ó gbìyànjú ní gbogbo gbogbo àwọn nǹkan tó kù yányán ó gbìyànjú ní ẹ látòkè délẹ̀ àmọ́ kò páàsì inú ìtókù àmọ́ inú eléyìí nì ẹlẹ́yàmẹ̀yà yìí ṣètọ́nu páàsì mbẹ̀ orí iṣẹ́ orí iṣẹ́ tó bá lọ gbogbo ohun tí ń jẹ́ sílá àwọn àṣìlíhà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn nǹkan ẹ̀já ogun tí ń bẹ lọ́wọ́ ṣètọ́nu tó lò láwùjọ kan tí ò páàsì láyé ẹ rí pé ibi àṣọ̀bíyà yìí ni mo ń gbà wọlé ibi pé tèmi nìkan náà ni ó gbà wájú àní làákàyè tèmi nìkan ní fi ń dáa jù àlọ́ mi ní fi ń pọ̀ jù àlọ́ àwọn ọmọ tèmi ni wọ́n fi ń dáa jù àwọn náà ni wọ́n gbọ́dọ̀ mọ́ gbáwájú péyìn bá ti wọnú ẹ̀ ẹ rí i pé ṣàìtọ́n lẹ́ẹ̀kan náà yóò rọ́nà lọ lẹ́ẹ̀kan náà yóò sì yóò sì wá yóò hùwà tí ò dáa tó fẹ́ hù yóò hù bẹ́ẹ̀ ẹ wá wáyé ètò ní o láàrin àwa ọmọdé àbá bẹ́ẹ̀ ẹlẹ́yàmẹ̀yà ni láàrin àwa àgbàlagbà àbá bẹ́ẹ̀ láàrin àwa ọkùnrin àbá ìwà sí láàrin àwa tá a jẹ́ obìnrin àníwà ń bẹ́ẹ̀ ìwà náà kó ń bẹ́ẹ̀ láàrin wa báwo la wá fẹ́ ṣe gbà tó ṣe pé ìwà burúkú ni níwà tí ọ̀dà ìwà tí ń fà wá sẹ́yìn ni ìwà tí ń da ogun lẹ̀ ni ìwà tí ń da wàhálà ńlẹ̀ ni ìwà tí ń kó ìyà jẹni ni náà ni ìwà yìí jẹ́ ẹ̀rí pẹ̀lú ìgbìyànjú táwa ń rò pé bóyá bàbá ń gbà bá ń tọ ọ̀nà tá ni a máa jẹ́ káyé dá sí ayé ò lè dá síbẹ̀ ọlọ́run ti tètò ayé kalẹ̀ fún wa ó sì lé wa sákòónú bíi wàjákujàkun yìí ó ní àgbọ̀dọ̀ hù a máa wá pàtàn burúkú fáwọn ọmọ wa a máa wá gbé wọn sókè a máa jẹ́ kìkìdá fáàrí nìkan kí la fi ń ṣe fáàrí kí ni ta fi ń ṣe fáàrí a máa fi ẹbí ṣe fáàrí ẹbí tí ò ní bá ọdẹ sáré a máa fẹ́ bí ṣe fáàrí ẹbí tí ò ní bá ọdún wájú ọlọ́run láti bá ọrọ̀jọ́ a máa fi pé ilẹ̀ ta ní oko ta ní ọlá ta ní iyì ta ní gbogbo kò ta ní yìí la máa fi ṣe fáàrí tí a ti pé ọ̀kan ní gbogbo ohun tá a kà yín yányán inú àwọn láyìí ọ̀kanú ẹ̀ ò ní bá ọ sàárè àyàfi ìbáàdà ìjọsìn tó o bá ṣe àti iṣẹ́ olóore rẹ tó o bá ṣe náà nìkan ni ó kú ọkùnù sàárè kí ló wá ṣe ọ́ kí ló dé tá a padà kó níbi ìmọ̀ tira ẹni nìkan kí ló tá a padà kó níbi ẹlẹ́yàmẹ̀yà kí ló tá a padà kó níbi ìmọ̀ gbéra ẹni ga ẹ̀rí bí ti ń bẹ láàrin aláìmọ̀ bẹ́ẹ̀ náà ní ń bẹ láàrin àwa tá a jẹ́ onímímọ̀ tàbá sọ pé àwọn aláìmọ̀ àìmọ̀ ní ṣe wọ́n ọ̀dà àwa táwa nímọ̀ nǹkan kí ni ti ń ṣe wa kí ni ti ń ṣà wa ẹ rí i pé tàásùbù yìí yìí àṣọbíyà yìí ó gbé sí ààrẹ ó jòkó sáàrin àwa tá a jó ní mímọ̀ kì bá a jó ní máa kéwú kì bá a jó ní máa wé àárín wa náà ló jòkó lé a ti gbọ́ ọ̀tàwọn aláìmọ̀ báwo la wá fẹ́ ṣe gbà ìwà yìí tá rí ń sọ̀rọ̀ pa rẹ̀ yìí tá mọ̀ sí ìwà ẹlẹ́yàmẹ̀yà yìí tèmi nìkan ló jù yìí ó jòkó sínú ilé ẹnì kọ̀ọ̀kan wa àgàgà inú ilé tí àwọn ìyàwó ti pé méjì ní mẹ́ta mẹ́rin ẹ rí i pé kálukú ọ̀sà máa sáré pé àní tòun nìkan ní ọgbà wájú tòun nìkan ní ọgbà wájú wọn á ní fàṣẹ ilé nìyẹn sọ́wọ́ fún ọkọ wọn kí wọ́n darí ètò kálukú ọmọ ṣe ìsìbátú wujúdu rẹ̀ náà ni pé ẹ sá wò mí àlémi náà sá ń bẹ àlémi náà nìkan náà ni ẹlò kò sẹ́lòmíì lẹ́yìn èmi kò tún sẹ́lòmíì jásí pé àwọn wàyí ìwà kan ni tí ń balẹ̀ jẹ́ tí ò já ní sinmi ń gbà kan gbogbo wa ń lọ bẹ́ẹ̀ kò lè jẹ́ káyé ní lọ síwájú kò lè jẹ́ ká nígbàwájú nínú gbogbo nǹkan àyàfi ká jáwọ́ ńbẹ̀ láyé àná ẹ̀sìn lámàlánà ẹ̀rí èyí náà ló sọ gbogbo lẹ̀ di yẹ́lẹyẹ̀lẹ níbi tí ò yẹ kí mọ́síláṣí mi bẹ kó máa bẹ akọ síbẹ̀ nítorí pé gbogbo aná là ń gbopò gbogbo aná là fẹ́ ṣe àsọ̀bíyà ẹ̀rí àyè tí mọ́síláṣí ò tọ́ sí mọ́síláṣí kékeré lásán àyè tí ò tọ́ sí akọ síbẹ̀ láyè tí mọ́síláṣí jimá tiẹ̀ yẹ akọ síbẹ̀ lára pé aláwa náà lẹ́bí ẹbí tiwa náà ti láàfà kálukú mú ọmọ ẹ̀ jáde lé ní nítorí àti lọ kéwú nítorí kó lè máa jẹ́ àfa ẹbí rẹ̀ kó lè máa já sí pé àní kọ̀bílà tiwọn náà sẹ́ ń gbàwájú kọ̀bílà tiwọn náà láàfà ẹ̀hún tá a fi bàjẹ́ níbi àwọn ìmọ̀ àwọn ọmọ yìí láì tí ìkéwù kankan àkì wọn sínú ẹbí àwọn náà wọ́n ń darí ẹbí àwọn náà wọ́n ń ṣe súná àwọn náà wọ́n ń sìnkú bẹ̀ àwọn wọ́n ń ṣe nǹkan níjàkúnjàkún àyè máa ń gbalẹ̀ sí i àìlẹ́sìn gbalẹ̀ sí i látara àwọn wà burúkú yìí látara pé aláwa náà fẹ́ jọ̀gá aláwa náà fẹ́ jọ̀gá tá a máa wá jẹ ìwọ níwọ̀ a máa jẹ̀tọ́ ẹlẹ́tọ́ a máa fi kún ẹ̀tọ́ wa tá a ní gbà fẹ́ lómi a ní gbà ń pélé yìí sẹ́ alọ́lọ́run ló gbé síbẹ̀ ànípò tí ń bẹ yìí ọlọ́run ló gbé síbẹ̀ àbáwọ̀ àbáfà títí a rí pé a ṣe kí ni agbákù lọ́wọ́ rẹ̀ àwa gba ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ẹ̀tọ́ tí ń wa torí bẹ́ẹ̀ jama ẹja ṣàkíyèsí فإن العصبية القبلية والحمية الجاهلية ìwà tí a sọ̀rọ̀ rẹ̀ yìí ìwà kan ní tó ti fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ tí ìsìlámù sì faramọ́ nítorí pé a máa bá ìwà yìí a máa bá sọ́dọ̀ kó tó di pé ìsìlámù dé ó pọ̀ lásìkò ní gidi àmọ́ nígbà tí ìsìlámù dé ìsìlámù palẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́kò ń bẹ̀ ẹgbọ́n tí alukwan bá wa sọ fi kulubim hamiyata hamiyata aljahiliya ẹ̀rí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní àyàrátùhù bí ummihi anábì kí àti ọlá kún ọlọ́ba ó sọ fún Abi Dharr al-Ghifari radiyallahu anhu lamma balagahu annahu ayyara bilalan bí ummihi nígbàtí wọ́n bá nábì wa Muhammad kí àti ọlá kún ọlọ́ba wọ́n sọ wípé wọ́n ní ẹntàmọ̀ sí Abidhar al-Ghifari ó gún Bilal ó sọ̀rọ̀ sí Bilal sàábé ni ńgbà ó sọ̀rọ̀ sí ó gún pẹ̀lú ìyá rẹ̀ torí yẹn dúdú lòun tiẹ̀ ó fi ìyá rẹ̀ fi bú nígbàtí ọ̀rọ̀ yìí lọ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀gbọ́n tí a nàbí sọ fún Abidhar al-Ghifari ó ní àà ah, ah, innaka imru'un fika jahiliya ó ní ìwà tó hù yìí ìwà dúdúdú ìwà ìmọ̀ ìwà òpè ìwà aláìmọ̀ kankan ìwà tí wọ́n wù nígbà òjújú kí Islam tó dé ìwà nílòhù yìí kí Islam tó dé ìwà yìí ibẹ̀ ni wọ́n ti mọ ibẹ̀ ni ẹlẹ́yàmẹ̀yà ti ń bẹ̀ ẹlẹ́yàmẹ̀yà ò sí tẹ́lẹ̀ kò sí kò sínú Islam kí Islam tó dé ló ti wà sóhun ló fẹ́ lọ mú wá wọ àríwá nísìnyí ẹ̀rí òun ò lérò mọ̀ pé òun tún lè bá ìwà yìí pàdé lọ́dọ̀ rẹ̀ ń tí ò dáa ni ẹ̀rí arábìà Muhammad sallallahu alayhi wa sallam ó kọ fún arákùnrin ilé kan náà ẹ̀rí bákan náà nínú àwọn àwọn nǹkan tí tí wàyí dálẹ̀ ẹ̀rí láàrin àwọn àwọn àwọn sàábé nígbà ní fi sahihayni an Jabir bin Abdullahi radiyallahu anhuma qala kunna fi ghazati kunna fi gazatin fakasa'a rajulun min al-muhajirin rajulan min al-ansar wọ́n ní àwọn bẹ nígbà kan bí tán wà ọkùnrin kan nínú àwọn ọkùnrin ansọ́rí ó gbá ọ̀kan nínú wọn ó gbá nídìí pẹ̀lú ọwọ́ rẹ̀ faqala ansọ́rí ansọ́rí bá dáwọ̀ wípé yala ansar wa qala muhajir ó ní ah kí ní sí àwọn ti àwọn ansọ́rí yìí wa qala muhajir ọ̀kan nínú muhajir yala muhajirin àwọn náà ní àá kí ní sàn àwọn muhajiri fasami adhalika rasulullah sallallahu alayhi wa sallam faqala ma balu jahiliya kí ní sẹ́yìn ẹ̀yin méjèèjì àti ansọ́rí àti àwọn àwọn àwọn àwọn muhajirin ọ̀nà kanálẹ̀ méjì wà yìí ọ̀nà ojú dúdú sì ni tí ì sí ọ̀nà tòní ohun tí islam kọ́ ni àgbọ́dọ̀ máa hùwà bẹ́ẹ̀ ṣe sí pé àgbọ́dọ̀ ìwà kanra ẹni lábùkù ni wọ́n hù ń gbà ní àgbọ́dọ̀ máa yẹ̀yẹ́ ara wa islam kọ́ fún wa ó ní àgbọ́dọ̀ máa yẹ̀yẹ́ ara wa ẹ̀rí torí bẹ́ẹ̀ ni wípé ó jẹ́ ìwà kan ìwà ojú níwà tí ó tá a jìnnà sí tá a lóde tòní tá ń bẹnu ẹ̀ nítorí kí àwùjọ wa kó bá lè wà dáadáa inú aburú tí a mọ̀ tí kìíní máa ń fà ẹ̀rí kọjú tó kí al-abdafil kibari al-mazmum وهذا يتنافى مع تواضع المامور به شرعا ẹ̀rí nígbàtí èèyàn bá ní àsọ̀bíyà tí bá ń lára rẹ̀ púpọ̀ inú tí máa dálẹ̀ òun náà ni pé ìmọ̀ ń sọ̀rọ̀ tó ní gírímọ́káyì ni èèyàn ní gírímọ́káyì lára ẹ̀rí a ṣakọ a máa ríra rẹ̀ a máa jura ẹ̀ lójú tí ń jẹ́ fún ìwà tá mọ̀ sí ìwà rẹ̀lẹ̀ ìwà rẹ̀lẹ̀ te lè tara ẹ̀ fi rí ọ̀pọ̀lọpọ̀ te o sì tara ẹ̀ fi rí anu olohun atara wa rẹ̀lẹ̀ nítorí anabi wa muhammad sallallahu alaihi wasallam oni inna allah ta'ala awha ilayya an antawadu hatta la yabghiya ahadun ala ahadin. wala yafkhara ahadun ala ahadin anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ránṣẹ́ sí òun ọlọ́run fi tóun létí ó sọ fún yìí pé kóun sọ fún gbogbo àwọn àlèhùnmọ̀ tòun yányá pé ká ní tẹríba ká ní ohun tá a mọ̀ sí ìtẹríba nítorí pé tá a bá ní tẹríba a rí pé àtọ̀tọ̀ àtòsí wa a mọ̀ wà dáadáa láàrin ara wa ìyẹn kan ò ní kọjá àlà lórí ẹnì kejì ìyẹn kan ò ní fi hàn kan ṣàgbére bẹ́ẹ̀ sì ni ẹ̀kan onífihàn kan ṣe fáàrí torí pé ìfira ẹni ṣàgbére nì àti ìfira ẹni ṣe fáàrí nì yóò máa da àwùjọ rú kò ní jẹ́ kí àwùjọ náà kó wà dáadáa nítorí ibẹ̀ ni pé gbogbo àwa èèyàn n tó tọ́ sí wa tó yẹ wá òun ni pé ká yọ àsọ̀bíyà àsọ̀bíyà tó kọ̀bàníyà kó nu ṣe sí ayé wa nítorí kí ayé nì kí ibi tá a bá wà kó lè ní fararọ ká lè ní sinmi ká lè máa ní tẹ̀síwájú dáadáa lórí dáadáa kí ọlọ́run kó dákun ọlọ́run mọ́sà kọ́ ẹni kọ̀ọ̀kan wa ṣe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 inú ọ̀rọ̀ ẹ̀ tó bá wa sọ ó ní ìwà yìí o ìwà kí ajọra ẹni lójú yìí káríra wa ká sọ pé tèmi nìkan ni ó da tẹlomi ò ní dáa tó tá a fi ń balẹ̀ jẹ́ tá a fi ń da irú yìí anábì ní kò ní kò ńlẹ̀ o títí lọ láyéláyé ó ní bí ó ti máa wà nínú inú àdìsí kan tí wọ́n gbà lọ́dọ̀ rẹ̀ ó ní arba'un fi ummati min amril jahiliya la ha alfakaru fil ahsab والطعن في الأنساب والاستسقاء بالنجوم والنياحة صلى الله عليه وسلم ó ní nǹkan mẹ́rin kan nínú nǹkan mẹ́rin tí ànábì kà fún wa ìpé kò ní kò lẹ̀ ó ní alfakhru fil ahsab a máa fi ẹbí ìdílé wa kọ̀bílà wa a máa fi ṣe fáàrí ní gbogbo ìgbà òun náà là ń wò lé nìyí o kò fẹ́ sílùú tí ì ṣe fáàrí ìfìdílé ṣe fáàrí kò fẹ́ sí ìlú tí ò sí mọ́ tí wọ́n sì ń bí wàhálà tí ń bí dààmú kódà yìí ń bí kí wọ́n sa nǹkan síra wọn kí wọ́n lo oògùn fúnra wọn kí wọ́n para wọn kí wọ́n bara wọn lórúkọ jẹ́ ní gbogbo àyíkáyè aburú tí ń bẹ lára rẹ̀ oníye àlè kátán kò fẹ́ lè sóore kan bẹ̀ níbi pé káwọn ṣe kíni ká máa gbé ìdílé wa ká máa gbé tóbi ká máa gbé lárugẹ lórí àwọn ìdílé míì tó kù èyí wá jẹ́ ìjáde tuntun kan tó tún wá lékún sí ju bó ti wà tẹ́lẹ̀ rí lọ ní gbogbo àyíkáyè wọ́n wá sọ di pé wọ́n ń ṣe ọdún ẹ̀ àwa ń ṣe ọdún ẹ̀ à ń ṣe ọdún ìdílé lẹ́ni à á mọ̀ ṣe ọdún ìdílé mo láti rí sálùkọ́ àlọ́ sọ bẹ́ẹ̀ fún wa ni àbá àmọ́ ohun tọ́lọ́hún sọ ń pa rẹ̀ ẹ̀rí nísìnyí ká gbé ìdílé lórúkọ ká gbé ga ká gbé ká ṣe gbá lórí ẹ̀ èyí ló wá pọ̀ nínú àwùjọ lẹ́nìí tí kálukú wa ń sá eré lórí pé báwo ni ìdílé tiwa yóò ṣe gbàga tí í ṣe gíga tẹ̀sìn kì í ṣe gíga tí ìmọ̀ nítorí tọlọ́hun gíga tí ìmọ̀ nítorí ìdílé nì àwa ń gbé gbogbo àwọn òòṣà ìdílé àwa sọ di ohun tá à ń gbé ga lẹ́nì àwa yọ ẹ̀sìn kó ń bẹ̀ tá lọ rántí àwọn ìtàn bàbá ńlá wa lórí àwọn sìnkúnsìn tí wọ́n sìn lánàá àwa ń lọ jí kalẹ̀ láwọn ohun tó ti pa ohun tí ọlọ́run ti pa náà rẹ̀ tí ò sí mọ́ aláàfẹ́ fìdílé wa hàn ipò tídílé wa tí ó kónú àwùjọ yìí lánàá afẹ́ hàn ànábì ti já mọ̀ wípé sallallahu alayhi wa sallam ó ní kíní yìí kò ní kò ńlẹ̀ o títí ayé bàbá àmọ̀ pé kò ní kò ńlẹ̀ àfi káwá sọ̀ ńbẹ̀ nítorí pé kò sóore ńbẹ̀ gbogbo àwọn tá ń bá ṣe nídìílé yìí pẹ̀lú wàjákujáku yìí tá a wá sọ pé òun ló pàtàkì tá a fẹ̀sì síbẹ̀ tẹ́sí òsì ìdílé wa tá a ń darí síbi àwọn nǹkan sìnkún sí i tá a tó ń dáṣọ fún tá a ń gbé lárugẹ tá a ń fẹjú ẹ̀ sí i tá a ń pàtàkì rẹ̀ sí i kò sí èyí tí ó ba ọdẹ sáré ń bẹ nínú gbogbo ẹ o tó ju ẹ̀sìn lọ tó ju ìsìlámù lọ ìsìlámù nìkan náà náà ni ó ba ọdẹ sáré ní nǹkan ẹlẹ́ẹ̀kejì tí anábì sọ fún wa sallallahu wa sallam pé yóò máa ṣẹ́kù títí ayé òun náà ni kíni at fil ansab a máa fi ẹnu àbùkù ẹnu ẹ̀tẹ́ la máa fi kan àwọn ìdílé míì la máa yẹpẹrẹ wọn a máa yẹ̀yẹ́ wọn a máa wá pa ìtàn wọn nítàn tí ó dáa fáwọn ọmọ wa nítàn tí ò ní tán láyéláyé a máa fi gbajúmọ̀ wa fi hàn wọ́n pé ànídìílé tiwa lọ̀gá ìdílé wa ló kọ́kọ́ ṣẹlẹ̀ lẹ̀ yìí àwọn ni wọ́n nílẹ̀ gbogbo ibi tí ń jẹ́bi báyìí látòkèdélẹ̀ yányán ìdílé wa ló àwọn ni wọ́n ní sẹ́ẹ̀rẹ́ àwọn tó kù ní ẹrú ni wọ́n o àwọn alágbájá ẹrú ni wọ́n ibi tí wọ́n dé sí njọ́ wọ́n dé ibi báyìí báyìí ni wọ́n dé sí àwa la fún wọn ńlẹ̀ àwa la fún wọn nígbà àwa la fún wọn láwo láàmú ṣe àmọ́ bá wọn ló kọjẹ́ kàmáńdé àbẹ́ tí rí wọn yẹn olè ni wọ́n ń gbà wọ́n dé ńgbà náà o àgbà wọ́n sí ńgbà náà ni o láàmú bá wọn ló kọjẹ́ ẹ̀rí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní kò ní kò ńlẹ̀ láíláí bí ọ̀tí máa bẹ náà nọ ni nígbà tábà tí wàá torí pé ìwà kan ni tí islam bínú sí islam kọ̀ fún wa ó ní a gbọ́dọ̀ ṣe é bákan náà lára ohun tí àwọn kinní yìí yóò tún máa fà á ní yóò máa fa tọ́ánù fil ansab a máa yẹpẹrẹ ara wa níbi pé kèfèrí bíi pé ká máa pera ní kèfèrí ìbẹ̀nú ẹ̀ a máa pè ìdílé kan pé ìdílé yìí ni ìdílé kèfèrí ìdílé tọ̀hún ni ìdílé ẹ̀sìn gbogbo yíhun náà tá à ń sọ yìí náà ìbá nǹkan jẹ́ ni ìbá nǹkan jẹ́ ni torí pé ìdílé kèfèrí ni báwo láṣẹ gbà wọbẹ̀ tá a mú ẹ̀sìn wọbẹ̀ torí ìmọ̀ wá pè wọ́n ìmọ̀ ṣe ìtìlákù kèfèrí sí ìdílé wọn lórí níwájú wọn láàrin wọn tá a mọ̀ bá wọn ló kọjẹ́ ni ǹjẹ́ ìhun ni yóò mú wọn tètè gbàfẹ́sìn náà bíi pé bíi ká wọbẹ̀ ká ṣàtúnṣe ká má pàtàkì ara wa lójú wọn jù àwa la fi ń lẹ́sìn jù ẹ̀rí tó bá wá dà bẹ́ẹ̀ àwọn tọ̀hún náà wọn ò ní fẹ́ tètè gbà àwa náà ta lẹ́sìn àfi ká fọgbọ́n fi ṣe láàrin wọn nítorí kí àwọn tibí náà kí wọ́n lè di ẹlẹ́sìn ìkí àtọ́lá kúmọ́ lọ bá nàbí wa Muhammad inú nǹkan tí ànábì bá wa sọ ó ní laysa minna man latama al-khudud juyub wa da'a bi da'wati al-jahiliya gbogbo iṣẹ́ ni ìṣe ojú dúdú ni tí ànábì lé wa sákò díẹ̀ oníká jìnnà sí i ẹ̀rí ọlọ́run kó dákun kó ṣe amọ̀nà ẹni kọ̀ọ̀kan wa. bákan náà ànábì muhammad sallallahu alayhi wa sallam inú àwọn àlàyé tó bá wa ṣe ó ní man kutila tahta rayati umayyati yad'u asabiyata aw yansuru asabiyata fakitletun jahiliya ànábì kí àtúnlá ní gbogbo ẹni tí ó bá kú sí ojú ọ̀nà pé àlẹ́bí wa lẹ́bí ẹbí ẹlòmí ò jẹ́bí má àlí àwa náà la fi ń jẹ́yàn rí jù ẹni bá kú sí ojú ọ̀nà bẹ́ẹ̀ anábì ni ó kú ikú ojú dúdú ni o ká má gbé ẹbí pọ̀n sẹ́yìn lórí pé àlóhun náà nífi ń pàtàkì jù ká má wá fi jà láàrin ara wa kẹ́bí bí wọ́n bá ẹbí tọ̀hún jà láàrin ara wọn anábì ni ohun tí ọ̀dá ni o oníbẹ̀yẹn bá kú lórí bẹ́ẹ̀ ó kú mọ́ ìtẹ̀tàn jàhìlíyà ni yóò sì bára ẹ̀ ní ààyè tí ò da ọjọ́ pé ní dalkiyama torí pé wọ́n ní mamata aleha mata ala jahiliya wa masiruhu ila nar wọ́n ní ibi tí ó padà parí ayé ẹ̀ sí inú náà jahannama ni ó padà parí ayé ẹ̀ sí torí pé ẹbí ló gbé sórí ní pàtàkì ẹbí ní fẹbí lójú ní fẹbí fi máa báwọn tó kù jà títí tó fi ọ̀nà tọlọ́hun ọ̀nà tàbí Muhammad sallallahu alaihi wasallam ó jáwọ́ ń bẹ̀ tí ó tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tí ó tẹ̀lé ọ̀rọ̀ anábíwá Muhammad ìkíra ti làkúmọ̀ lọ bá nàbí wa Muhammad torí bẹ́ẹ̀ ni pé ewu ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a bá wo àwùjọ lẹ́nìí a rí i pé ohun tó wú ọ̀pọ̀lọpọ̀ àwùjọ lẹ́nìí ohun tí ń dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà ńlẹ̀ di bá a ti ń sọ̀rọ̀ yìí òun náà ni ìpàtàkì ìmọ̀tira ẹni nìkan mo sọ lẹ́ẹ̀kan pé bó ti wà lọ́dọ̀ àwọn tí ò kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ló wà nínú àwa tá a kẹ́kọ̀ọ́ mo wá ní tàwa tá a kẹ́kọ̀ọ́ yìí ló wá pọ̀ jù bàbá kọ́wọ́ sínú àwọn ọmọ kéwú la ilaha illallah láwọn tí ò tí ì bá ẹ̀kọ́ débi kan ana ta'ajab ahyanan máa ń ṣe mí lè mọ̀ nígbà míì ara wọn máa kéwu tí wọ́n máa pọ̀rọ̀ láàrin ara wọn yóò máa sọ pé àní tòun náà ní jẹ́ ọ̀nà tí wọ́n tara bẹ́ẹ̀ fi dá ìjà ńlá lẹ̀ láàrin ara wọn ẹ̀rí tó ṣe pé ohun tí Islam lé wa sá kò díẹ̀ wọ́n ní inna akramakum indallahi attaqakum ntọ́lọ́hún fẹ́ lò òun náà lẹ́ni tí bẹ̀rù Ọlọ́run jù láàrin wa lẹ́ni tí bẹ̀rù Ọlọ́run jù arafta shay'an wa ghabat anka àṣìyà inú àwọn asbab àwọn tí ń ṣe òkùnfà kíkiní máa ṣẹlẹ̀ kí wàhálà máa ṣẹlẹ̀ láàrin wa tá máa pọ́n ẹbí tiwa nìkan lé jù àbí tá máa pọ́n nǹkan tiwa nìkan lé ọmọ wa nìkan la máa bàbàrà rẹ̀ ìyàwó wa nìkan la máa bàbàrà rẹ̀ ibi iṣẹ́ tiwa nìkan la máa bàbàrà rẹ̀ àbí ẹ̀sìn bẹ́mi tí ń ṣẹ̀sìn nìkan tèmi náà ní máa bàbàrà rẹ̀ tí n kò ti gbogbo àwọn tó kù dànù àfà ohun tí wọ́n kà ń bẹ̀ irin iṣẹ́ ńlá tí ń dá kinní yìí ńlẹ̀ òun náà là ìmà aljahalu àìmà ẹlòmíì tó wá jẹ́ onímímọ̀ tí wọ́n ń hùwà bẹ́ẹ̀ wọ́n ní àìmọ̀ náà ló túwọ́ bẹ́ẹ̀ bákan náà nítorí pé kò tí ì nímọ̀ ni bí èèyàn bá nímọ̀ láyé èèyàn máa ń rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ni èèyàn máa ń ṣe é bá lónìí gbogbo ẹlẹ́kọ̀ọ́ gbogbo onímímọ̀ ó gbọ́dọ̀ rọ̀ lẹ́gbẹ̀ẹ́ tí ó ṣe é bá lò tí wọ́n máa lò ó tóun náà máa lò wọ́n dáadáa nítorí àti gba ohun tí ò dáa kó lọ́dọ̀ wọn láti fi ohun tó dáa fi lé wọn lọ́wọ́ walakin ó pera rẹ mímà gbogbo ṣàhádà tí ayé ló kó gbogbo tíra ayé ló kà gbogbo ẹ̀kọ́ ayé ló ní àmọ́ tóun ti bẹ́ẹ̀ ni òyìn ihe máa papè mọ́ra pé mi náà ni èmi náà ni tí wọn ò bá ti rí mi kankan ò ní í ṣe tọrọ bá dàbẹ ọmọ balẹ̀ jẹ́ èyí ilẹ̀ o ṣe mọ́ gbà ni Islam sì kọ̀ fún wa ó balẹ̀ jẹ́ ní ká gbìyànjú láti máa túnlẹ̀ ṣe ọlọ́run kó dákun ọlọ́run mọ́sá kọ́ ẹnì kọ̀ọ̀kan wa máa ṣe ọlágbára ọlọ́run ọlájẹ́ kan ṣo rẹ̀ báwo la fẹ́ ṣe gbà èèyàn wa ká sí pé nǹkan bẹ́ẹ̀ tí ò fi ní sí mọ́ àbí tí ó máa fi dínkù láàrin àwùjọ ọgbọ́n la fẹ́ dá sí òun ni pé ká kọ́kọ́ lọ́nú alukurani ọ̀rọ̀ ọlọ́run tó bá níbi Muhammad sallallahu alayhi wa sallam ó ní yá ayuwa nas inna khalaqnakum min dhakarin wa waja'alnakum shu'uban وقبائل لتعرفوا lita'arafu inna عند الله Allahi atqakum ọlọ́run bàbá dẹ́dà ó pe ìpè gbogbo àwa èèyàn ló pè yányán ìtorí pé ìwà tó kárí gbogbo wa ni kò sọ pé ya ayọ̀ alladhina amanu ó ní ya ayọ̀ nas ó ń pe gbogbo àwa tá a jẹ́ èèyàn láyé ìran tí ń jẹ́ èèyàn inna khalaqnakum min dhakarin wa untha ó ní àwa ọlọ́run àwa ládàá o sẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn aládáyín adáyín látara akọ àtabo tí ń jẹ́ yìí baba ńlá wa ádámà àti ìyá wa àgbàni hawa ibẹ̀ ni gbogbo wa ti wá wa ja'alnakum shu'uban wa qaba'ila ọlọ́run lóhun lòun ṣe wá ní ìran ìran ìran báyìí òun lòun tó ṣe wá ní ìdílé ìdílé ìdílé báyìí òun lòun ṣe wá bẹ̀ o ìdílé náà sì máa bẹ̀rẹ̀ lórí ẹ̀yàn kan ṣoṣo nígbà náà lọ́hùn wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu nítorí ká lè dára wa mọ̀ ni bí àwọn alágbájá ìdílé báyìí ni wọ́n jẹ́ ìdílé báyìí ni wọ́n jẹ́ irú èèyàn báyìí ni wọ́n irú èèyàn báyìí ni wọ́n àmọ́ tòun ti bẹ́ẹ̀ ni o inna akramakum indallahi atqakum ẹni tí fi ń jẹ́ ni ọlá jù ẹni àpọ́nlé jù ẹni tóun ọlọ́run mọ̀ jù láàrin wa tóun fún níyì tóun sì fún ní àgbéga àti àpọ́nlé àtẹ̀yẹ àti ipò tó ga atqakum òun náà lẹni tí fi ń jẹ́ ni tí ń bẹ̀rù ọlọ́run táwa lẹ́ni ju ẹni tí ń tẹ̀lé ohun tọ́lọ́hun tó kalẹ̀ sọ́lọ́hun náà lórí ká sọ̀rọ̀ ajẹ́lẹ̀ àmì láàrin ara wa ká máa fìdílé kan fi búdílé kan ká máa pàtàkì ìdílé kan ká máa wá búdílé mi ṣerú àwa èèyàn bẹ́ẹ̀ náà àbí ká máa búra wa bá a ti ń ṣẹ̀sìn yín náà tá a pera ṣàkíyèsí lágbájá ò mẹ̀sìn ṣe ẹ̀sìn rẹ̀ kò tí ì mú dáadáa ká pe ṣàkíyèsí ní Islam sọ fún wa bí ìtẹ̀ ibùkọ́ bí ká máa yẹ̀yẹ́ ara wa kọ́ ká máa kéré ara wa ká máa fojú ká máa denigré ara wa ká máa fojú bara wa jẹ́ ìgbà wo lẹni náà fẹ́ wá sójú ọ̀nà ibi tá à fẹ́ ibi tá à ń pè sí ọlọ́run ní inna akramakum indallahi atqakum ọlọ́run ló mẹ́ni tí bẹ̀rù rẹ̀ o wọn náà ṣàì mà bóun bẹ̀rù rẹ̀ ọ̀rí onírúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni òun nídìí wọ́n ní inna Allaha alimun khabir ọlọ́run nímọ̀ nípa yányá tó wọ́n sì padà fún kúwa nírò bó ti lu ayé rẹ̀ ẹ̀rí èyí tó fún wa tá padà sọ́dọ̀ ọlọ́run nítorí bẹ́ẹ̀ jama ẹjá wò àwọn nǹkan tá wò tá fi ṣíwọ́ níbi ìwà ẹlẹ́yàmẹ̀yà yìí wọ́n ní alákọ̀ọ́ ni pé anna asla khalqin nasi jami'an wahidun kábọ̀ pé ibi kan náà ni gbogbo wa ti kó yányá ibi kan náà àyè kan náà ni gbogbo wa ti kó yányá ìwà bẹ́ẹ̀ ìwà ẹlẹ́yàmẹ̀yà ni ìwà ṣètọ́nù ni ìwà ìṣù ni ìwà ṣètọ́nù ni kì í ṣe tí a bá sọ́dọ̀ mùsùlùmí tó bá wà nínú ẹbí tí wọ́n fi ọ́ jẹ àfa ẹbí àbó jẹ́ olórí ẹbí kan gbìyànjú o máa lé wọn sákò bí wa nígbà abájòkó máa lé wọn sákò pé kí kí ṣe ń tọ́ da àbí ní àyè kan ní níbi ẹ̀kọ́ kan ní gbogbo tó wù kó jẹ́ gbìyànjú máa lé wọn sákò bí wa tí ọ̀dà ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ tá a fi jìnnà sí i òun ni pé anamá yahtaju bihi nnasu bintisabihim ila sha'b kadha aw qabilati kadha. مما لم, لم, لم يأذن به الله لأجل التفاخر وإنما أذن به لأجل التعارف ọlọ́run ọba ọlọ́run ò dá wa níran ìran ní kọ̀bílà kọ̀bílà nítorí kíni nítorí àti máa fi ra wa ṣe fáàrí láà ó ní tààrọ́fù ká lè dára wa mà ní ká lè tún lẹ́kọ̀ọ́ sí ká lè mọra wa ní kì í ṣe ti fáàrí ká lè gbà fúnra wa pọ́lọ́run ti dá wa àjílé báyìí bẹ́ẹ̀ náà ló dá wọn àjílé tọ̀hún náà nítorí ọlọ́run fẹ́ lọ́ra wa náà nù ọlọ́run ló ní kìdílé báyìí káwọn ní olówó láàrin wọn ọlọ́run ní kìdílé báyìí kó ní mímọ̀ wà láàrin wọn gbogbo eléyìí náà a máa fi eléyìí náà fi máa dúpẹ́ ni a máa fi eléyìí náà fi máa dúpẹ́ àtàrà rẹ̀ fi mọ ọlọ́run kì í ṣe pé kátàrà rẹ̀ fi máa ṣe fáàrí ká máa fi bàwọn olóko jẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ̀rí ẹlẹ́kẹta ni pé anna tafakhur wa tafadul inama huwa ahli taqwa inú ayàtà kàfúra wáyìí gbogbo ògbáwájú gbogbo ohun tí ń jẹ́ ọlá àti yìí òun náà ni ìbẹ̀rù ọlọ́run bíbi tí ìbẹ̀rù ọlọ́run bá sí tá a bá ń kí ọlá tá à ń kí síbẹ̀ irọ́ ni kò sọ́lá kan kò sí ìkan bẹ́ẹ̀ kò sówó kan bẹ́ẹ̀ ńgbà tí à ń lówó tí ò sí ìbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ kò sówó bẹ́ẹ̀ ńgbà ni agbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀rí a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fúnra wa nípa ìhà tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó kọ sí wà tá a sọ ní tá a pè ní ìwà tí ò dáa yìí ẹ̀rí inú kútùbà tí anábì ṣe ní ní hajji tàpẹ̀ ní fi hajjatul wada anábì Muhammad kí àtọ́lá kúmọ̀ lọ́ba ó pè gbogbo àwọn èèyàn nígbà náà lọ́hùn ó ní yá ayyuhan nas ala inna rabbakum wahidun ó ní ẹlọ́mọ pé dájú ọlọ́run ọba yín ọba kan ṣoṣo náà ni o wà inna abaakum wahidun bàbá tó ṣẹ̀ yín bàbá kan náà ni yín o ala la fadla al arabiyyi ala ajamiyyi ó ní kò sí ọlá kan kò síyì kan kò sápọ́nlé kan lórí aláìmọ̀ àtẹ̀ntọ́mọ̀ rárá kò sápọ́nlé kan ká sọ pé àwọn alágbájá àwọn ni wọ́n jẹ́ lárúbáwá àwọn alágbájá àwọn ni wọ́n jẹ́ àjàmí wọ́n iṣẹ́ lárúbáwá òní wàlá àjàmí yìí àlà àrọ̀bí yìí bákan náà àwa náà tá a jẹ́ àjàmí yìí kò sí ọlá kan fún wa lórí àwọn lárúbáwá wàlà ahmaru ala aswad ẹni tó pupa kò gbọ́dọ̀ fa ọlá lórí ẹni tó dúdú kò gbọ́dọ̀ fi pípa rẹ̀ fi ṣe fáàrí wájú ẹni tó dúdú ọkọ̀ fún wa wàlà aswada ala ahmar bákan náà ẹni tó dúdú òun náà gbọ́dọ̀ fira rẹ̀ ṣe fáàrí kan níwájú ẹni tó pupa illa bi taqwa Allah n ta fẹ́ lò náà ní bẹ̀rù ọlọ́run eléyìí sanra eléyìí fẹ́lẹ́ eléyìí jẹ́ olóṣìyàn eléyìí jẹ́ olówó eléyìí jẹ́ onípò eléyìí jẹ́ ọlọ́lá èyí wọn àfẹ́ lo eléyìí wọn ni n tá a fẹ́ lò náà ní bẹ̀rù ọlọ́run òun náà ní bẹ̀rù ọlọ́run ká lò bẹ̀rù ọlọ́run láàrin ara wa òun náà ní fi ń dáa jù ọlọ́run kó dákun ọlọ́run kó ṣe àlékún gbàdúrà ní kọ̀ọ̀kan wa lára wọn tá a tún rántí bẹ́ẹ̀ tá a fi jìnnà sí ìwà tí ọ̀dà yìí yablugu aw yuballigu bil abdi darajatil akhirah ìgbàgbọ́ kẹ́hìn nígbàgbọ́ òdodo sí ọlọ́run àti wà dáadáa àti wárí àti ìbáàdà tó péye tó wà dáadáa òun náà ni ohun tó lè gbéyàn ga lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kìámà òun náà ni ó gbé aga nínú ọgbà jẹ́nà òun náà ni ó fún wa nígbàdùn nù sàárè rí òun náà ni ó sì wá ní ọmọ àlìjẹ́nà táà ní tibẹ̀ di ọmọ náà walaysa al-hasab wan nasab kì í ṣe bí kì í ṣe bí yìí èyí tá ń du lẹ́yìn rẹ̀ tá ń bá bàrà rẹ̀ yìí kì í ṣe àwọn eléyìí náà ni ó sọ wá di ẹni pàtàkì ní ọjọ́ gbẹ̀ndẹ̀l kíyàmà ẹgbọ́n tí ọlọ́wọ́n ọba ọba tọ́lá rẹ̀ ga tó bá wa sọ wama amwalukum wala awladukum billati tuqarribukum indana zulfa illa man amana wa amila saliha aya al-Qur'an nìyí ọlọ́run ní wama amwalukum kì í ṣe owó yín tẹ́ ní tó pọ̀ ní owó ń bẹ́lẹ̀ bámbám lọ́dọ̀ ẹ wá tara owó lẹ fi ń ṣe fáàrí lẹ fi ń yẹ̀yẹ́ gbogbo àwọn tẹ́ yẹ̀yẹ́ wọn lẹ ń kàn wọn lábùkù lẹ wá ń kan lé onílábùkù lẹ fi ń ba ẹ̀sìn jẹ́ lẹ fi tẹ́sì ṣe wala auladukum bákan náà kì í sàwọn ọmọ tẹ́ bí bó ti pọ̀ àbí bí wọ́n ti yé ni àbí dọlọ́lá ni wọ́n dọ̀gáàlú àwọn náà ni wọ́n ń pàṣẹ ọlọ́run ní kì í ṣe gbogbo méjèèjì yìí o billati tuqarribukum zulfa ọlọ́run ní àtọwọ́ àtọmọkọ́ ni ó gbẹ̀yìn dépò tó ga lọ́dọ̀ àwa ọlọ́run ọlọ́run ní bẹ́ẹ̀ kọ́ nígbà kọ́ máa wá balẹ̀ jẹ́ kó wá tara pé ó tara bẹ́ẹ̀ fi rí kẹ́ ọlọ́run kálá kò rí bẹ́ẹ̀ o àbí pé o fi gbogbo ayé bímọ pọ́mọ rẹ lè gbà ọ́ níwájú ọlọ́run ọmọ rẹ ò lè gbà ọ́ níwájú ọlọ́run owó rẹ ò lè gbà ọ́ níwájú ọlọ́run àyàfi owó tó o bá ná pẹ̀lú bẹ̀rù ọlọ́run owó tá a ná pẹ̀lú bẹ̀rù ọlọ́run náà lówó tá a fi ṣetọ́ ọlọ́run owó tá a fi ṣẹ̀sìn owó tá a fi túnlẹ̀ ṣe owó tá a fi balẹ̀ jẹ́ owó tá a fi kọ́ mọ́ṣáláṣí owó tá a fi kọ́lé kéwú owó tá a fi tọ́jú opó owó tá a fi tọ́jú ọmọ òrukàn ohun tá a fi tọ́jú àwọn aláìní irú àwọn owó bẹ́ẹ̀ irú owó tó lè gbà ọ́ lẹ̀ wájú ọlọ́run ni ohun mọ́ṣáláṣí ìran báyìí ń bàjẹ́ lọ o sáré sí lẹ́ẹ̀kan náà owó sì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó wá retí kí wọ́n mọ ọ́ ná kó tó wá ná gbàpọ̀ owó òfò ni owó ni o owó tó lè jù ọ́ sínú ná ọjọ́ ni ọlọ́run tí wàá bẹ́ẹ̀ láyé láyé ó filẹ̀ ó kàn bímọ kalẹ̀ lọ àbó tọ́ lójú ọ̀nà kan ojú ọ̀nà ayé nìkan ló tọ́mọ rẹ sí òótọ́ títọ́ tẹ̀sìn òkọ́mọ lẹ́sìn òkọ́mọ níwà ọ̀nà owó náà ló gbé e sí wá pàdánù ẹ̀sìn ó sì pàdánù wà wá ń balẹ̀ jẹ́ ọlọ́run ní gbogbo àwọn eléyìí nìkan náà ni ó mú in gòkè lọ́dọ̀ wọn ọlọ́run o illa man amana wa amila saliha ẹlòmíì lè máa bẹ kọ́mọ lówó kó sì má lọ́mọ láyé lóògbà tó bá ti ní ìbẹ̀rù ọlọ́run tó gbà fún ọlọ́run ó gbà yányán ó ní ìmánì pẹ̀lú ọlọ́run wa amila saliha kò wá dúró lórí ìmánì nìkan ó sì ń ṣiṣẹ́ rí ó sì ń hùwà rí lọ́run irúfẹ́ ni bẹ́ẹ̀ náà ní òrónà lọ lọ́jọ́ ìgbìn dalkiyama anábìá Muhammad sallallahu alayhi wa sallam ó tún sọ náà rẹ̀ ó ní man batta'a bihi amaluhu lam yusri bihi nasabuhu لا ترى به أنا محمد صلى الله عليه وسلم وني من كان عمله ناقصا تفي بعض صنورة تصني من كان عمله ناقصا لم يك... لم يلحقه بمرتبة أصحاب الأعمال فينبغي أن لا يتكل على شرف النسب وفضيلة الآباء ويقصر في العمل أنا بيكاتش لكم والله بقى نبي على يتوسي فوا ó ní bẹ́ẹ̀ bá fi iṣẹ́ olóore rẹ̀ fi ráre man batta'a bihi amaluhu iṣẹ́ olóore ó fi ráre kò tètè sáré ṣe ẹ̀rí ìṣe gbẹ̀rẹ̀ gbẹ̀ lẹ́nu rẹ̀ walam yusra bihi ẹ̀rí tí ò sáré ṣiṣẹ́ olóore pápápá àbí ẹbí rẹ̀ pàápàá náà àwọn náà wọn ò sáré ṣiṣẹ́ olóore èèyàn kan ní àbẹ́bí tá a sáré ṣiṣẹ́ olóore pé a kàn sáré níbi pé ìmọ̀ pàtàkì ẹbí ìmọ̀ gbé ẹbí ga nìkan ìdí ẹ̀ láwà wọ́n ní pẹ̀lú eléyìí wọn ni àlérí ibi kan dé wájú ọlọ́run àlérí ibi ìkẹ́kàn dé síwájú ọlọ́run ọlọ́run kó dákun ọlọ́run kó ṣe àmọ́nà ẹni kọ̀ọ̀kan wa. bákan náà ó yẹ ká tún rántí mọ̀ pé anajami almominin tarbutuhum rabitatul ukhuwa alimaniya kálọ̀ wípé gbogbo àwa tá a jẹ́ mùmìnì látòkèdélẹ̀ yányán nǹkan kan bẹ tó so àpọ̀ òun náà ni ìjọmọ ìyá kan náà so àpọ̀ náà ni Al-Qur'an fi bá wa sọ̀rọ̀ wípé innamal mu'minuna ikhwa fa aslihu bayna akhwaykum wattaqullaha la'allakum turhamun ọlọ́run pa wá láṣẹ ó ní gbogbo wa náà ọmọ ìyá kan náà ni wá o gbogbo àtà jẹ́ mùmìní gbogbo àtà jẹ́ mùmìní ọmọ ìyá kan náà ni wá o òun láti fi ìdílé ìdílé fi ba ẹ̀sìn jẹ́ yìí láfi ba ìjọmọ ìyá jẹ́ ìdílé tiwa náà nìkan náà là ń rán abádébi pé tí wọ́n bá lọ bí àwọn ìṣẹ̀lẹ̀ dáadáa tí wọ́n ń ṣẹlẹ̀ lágboolé lẹ́nìí bóyá bíi súná ni bóyá bíi yìgì ni ó wá ṣẹlẹ̀ pé wọ́n wá jòkó tarin àwa àfáà nìyẹn o tá a wá jòkó tí wọ́n ṣe ìnáwó tí wọ́n ṣe wọ́n wà débi tí wọ́n ti máa pín owó báyìí nísìnyí àfà kọ́dà wọ́n palẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kan náà ilé ẹbí wa la wà wọ́n sì kówó ni wọ́n kó dà sínú ẹbí wọn gbogbo àwọn àfà míì tó ti ta wá tí wọ́n wá jàǹfààní ń bẹ̀ wọn ò ní ní kankan jẹ́ ń bẹ̀ àwọn aṣọ gbogbo agboolé kọ̀ọ̀kan aṣọ di ìdílé ẹbí ìdílé ẹbí tí àlùkòánì òsì sọ bẹ́ẹ̀ fún wa ẹ dákun ẹ jẹ́ ṣe àkíyèsí lára wa tí à ń hù ọdún tá a tún rántí ni pé أن نتذكر أن كل روابط يمكن أن توجد ثم تنقطع gbogbo àsopọ̀ kọ̀ọ̀kan ló lè padà wá jáwò mò ń lo olówó mò ń lo onípò onípò mò ń lò olówó mò ń lò onímọ̀ mò ń lò gbogbo ẹ̀ pápátá lè padà máa wá lóra abẹ́ o àmọ́ ká mọ̀ pé ó lè padà wá já illa rabitatu din àsopọ̀ ẹ̀sìn nìkan ni ò ní jáwò àsopọ̀ ẹ̀sìn nìkan ni ò ní jáwò fahadha nabiyullahi Nuh alayhi تنقطع بينه أو انقطع بينه وبين ولده روابط لأنه كافر nígbà tó débi tí ó di ẹ̀rí àsopọ̀ ìjọ́mọ tí ń bẹ láàrin ànábì nuha àti ọmọ rẹ̀ tó kọ tiẹ̀ tí ò ti ànábì nuha ń gbani lọ́hùn nígbà ó gbogbo náà mọ́ olówó yóò kan kan kan ní ọjà àsopọ̀ tí ń bẹ láàrin ọmọ àtìyá yóò jájọ́ kan láàrin bàbá àti ọmọ yóò jájọ́ kan karantí nígbà tí ọmọ náà ò bá gbọ́nràn tọmọ ò ṣe dáadáa tọmọ ò ṣẹ̀sìn àbí bàbá ni ò ṣẹ̀sìn àbí ìyá ni ò ṣẹ̀sìn ẹ̀rí àsopọ̀ tí ń bẹ láàrin wọn àtọmọ wọn jájọ́ kan ẹ rántí pé alukọ́ni bá wa sọ̀rọ̀ ó ní wà náà dànù ọ̀ wà náà dànù Nuhu pé ọmọ rẹ̀ rọ́bàhù ó pé ọlọ́run ọba rẹ̀ wà náà dànù rọ́bàhù faqala rabbi inna ibni min ahli ó ní ah ọlọ́run ọba ò ọmọ mi yìí aráalé mi sá ni èmi mo bí i má jẹ́ ó wa inna wa'adaka alhaqqu pé àdéhùn rẹ ọlọ́run òdodo ni o wa anta ahkamul hakimin wọn náà ni ọba tó fi mẹjọ dájú ọba tó fi ń dá ẹjọ́ jù qala ya Nuh ọlọ́run dá anábì Nuhu ọlọ́run dá lóhùn lẹ́ẹ̀kan náà nítorí pé anábì Nuhu àánú ti ń bẹ lára rẹ̀ nì tó ní sí ọmọ rẹ̀ náà ló fẹ́ fi pè wá sí bíire tọmọ náà ò sì jẹ́yàn rẹ̀ ó jẹ́ kèfèrí ẹ̀rí àmọ́ ìfi ń yánràn yàtàbáhà ìfi ọmọ rẹ̀ ń fẹ́ máa fi ṣe fáàrí bí ṣe bóun lòun sà ní ọlọ́run pé kọ́lá yanu onírẹ̀nu innahu laysa min ahlik ó ní ọmọ tóun fà mọ́ra nì kì í ṣọmọ rẹ o kì í ṣọmọ rẹ o innahu amalun ghayru salih ọmọ yìí ò hùwà rẹ̀ kò lẹ́sìn kò níwà dáadáa fala tas'alni ma laysa laka bihi ilmu onírẹ̀ anábìnúhà má tún bimi mi níhun tó ní mọ̀ ń pa rẹ̀ kò lè yéèrè ànábì Nuha òun ọlọ́run náà nìkan ló lè yéè inni àìzùkà antakuna minal jahilin ah ó ní òun kìlọ̀ fún ọ kọ́ ọmọ lọ gbéra rẹ sínú àwọn aláìmọ̀ kọ́ ọmọ lọ tira rẹ bọnú àwọn aláìmọ̀ ọlọ́run kìlọ̀ fún ànábì Nuha alayhi salatu wasalam lórí ọmọ rẹ̀ ẹ̀rí látara bẹ́ẹ̀ kámọ̀ wípé béèyàn ò bá ti lẹ́sìn gbogbo àsopọ̀ tó wù tá a ní ìṣẹ́bí ìṣẹ́bí ìṣẹ́bí ìṣẹ́bí ẹbí tó ń ṣe náà ẹbí náà ò lẹ́sìn nínú ìwà wọn kò sẹ́sìn bẹ̀ kò sí ìwà rẹ̀ bẹ̀ gbogbo òòṣà ni wọ́n kó síta tán gbogbo òòṣà ni wọ́n kọ́lé fún tán gbogbo ohun tẹ́sìn òfaramọ́ náà ni wọ́n ń ṣe àwọn àjàkújákú ni wọ́n ń ṣe ó wá dúró tí wọ́n dúró sẹ́yìn wọn ìjọ kan ni àsopọ̀ tí ń bẹ láàrin ìwọ àti wọn làsopọ̀ náà yóò já o àsopọ̀ náà yóò já o níjọ́ wọn bá sì ọ́ dédi sàárè báyìí tí wọ́n bá ń da ilẹ̀ lé ọ lórí gbogbo bàjẹ́ tẹ́ ẹjọ́ ṣe yányán yọ jà kọ́dà ìwọ nìkan lọ́mọ jìyà rẹ̀ ń bẹ̀. ẹbí tó wá fi ẹbí tó fi ń lẹ̀ yìí ó ṣeé ṣe káwọn padà ní ìdáyà ọlọ́run kí wọ́n padà wá mọ̀nà káwọn tó kò lè ayé ìwọ ti lọ́nú òfò o ti lọ́nú àdánù o ti lọ́nú ìmọ̀ ẹ̀fẹ́ bí rẹ̀ ṣe fáàrí tẹ́ẹ̀sì jẹ́ kankan tẹ́ẹ̀sì lẹ́sìn lọ́dọ̀ yín ẹ̀sìn ní pàtàkì àmọ́ kóró àjọ ní oṣooṣù àlà ń ṣèpàdé ẹbí àmọ́ kóra àjọ ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àlà ń ṣèpàdé ẹbí ẹ̀rọ àwọn tọ̀hún ni wọ́n ń ṣe màmí ẹ̀rọ àwọn ti bí ni bí wọ́n ti ń gbẹ́ bí wọn ga ẹbí wọn ti kọ́lé ẹbí ẹbí wọn ti ṣe kínní pẹ̀lú gbogbo ohun tí wọ́n ń ṣe yìí náà tó jẹ́ kìkìdá fáàrí gbolẹ̀fẹ́ kó dé sálùkọ́ ló sọ bẹ́ẹ̀ fún àbí àdìsá nígbà Muhammad sallallahu alayhi wa sallam torí bẹ́ẹ̀ jama ẹja padà kó níbi ìfi ẹbí ṣe fáàrí ẹja padà kó ń bẹ̀ bàbá wọnú ẹbí ká gbin ẹ̀sìn síbẹ̀ nífi ń dáa jù ká gbin ẹ̀sìn anabi wa Muhammad ẹ̀sìn Islam sallallahu alayhi wa sallam òun ni ẹjẹ́ àgbìn sínú ẹbí òun ni ọlọ́run fẹ́ bè lọ́dọ̀ wa o ọlọ́run kó dákun ọlọ́run kó ṣe àlékún mọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa lára àwọn tábìlì àkíyèsí ni pé asulu khalukatuk ẹ̀rí ọlọ́run ọlọ́run sọ fún wa náà ọ̀rọ̀ ó ní alam nukhliqukum imahin ṣé àádáa yín látara omi omi lásán bí láti dá yín látara omi lásán láti dá yín ẹ̀rí gbogbo wa yanyan kí la jẹ́ àjẹ́ nǹkan kan àjẹ́ nǹkan kan omi lásán ni wá ká gbìyànjú ká padà sọ́dọ̀ ọlọ́run ká mọ ọlọ́run náà ní fi ń dáa jù ká sì má gbàgbé wípé ṣètọ́n ihun tóun fẹ́ ṣe pẹ̀lú gbèsè nì pé ká ka ẹbí kún ká bàbàrà ẹbí nì ṣètọ́n fẹ́ ṣe kíni ó fẹ́ dà ní warun ni ó fẹ́ dà ní warun ni ká jìnà sí i náà ní fi ń dáa ibi tí a fi ọ̀rọ̀ yìí ti sí náà ni pé gbogbo gbà tí a bá bọ́ sí àsìkò fìtínà láàrin ìlú tí ẹbí gbogbo ẹbí ń fira wọn ṣe fáàrí bó ti ń ṣẹlẹ̀ lónìí tá ń wò yìí tí gbogbo ẹbí ń ṣe fáàrí lẹ́ni pé aláwa ni aláwa ni ẹ dákun báwa ó bá sọ̀rọ̀ nínú ẹbí wa ẹ já sọ̀rọ̀ tó dáa nínú ẹbí wa ẹ sọ̀rọ̀ tó dáa ká kọ́ wọn ní ẹ̀kọ́ tó dáa nítorí anábìwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna minan nas nasan mafatihal khairi wa maghaliqa li sharri wa inna mina nasi nasan mafatiha li sharri maghaliqa lil khair fatuba liman kana mafatihu al khairi ala yadayhi wa wailu liman ju'ila mafatihu sharri ala yadayhi sallallahu alaihi wasallam anabi kí àtsọ́lá kọ́ mọ́lọ́ba ó ní ń bẹ nínú àwọn èèyàn láyé tí wọ́n jẹ́ olùṣílẹ̀kùn oore olùṣílẹ̀kùn dáadáa lẹ̀kùn oore náà wọ́n máa ń ṣí kalẹ̀ wọ́n máa ń dá ire lẹ̀ ni ire ni wọ́n máa ń dá lẹ̀ ẹ̀sìn ni wọ́n máa fi ń lọ́lẹ̀ lẹ́sìn Islam tó péye àgbọ́yé ẹ̀sìn ni wọ́n máa mú wá fáwọn èèyàn ìwà dáadáa ni wọ́n máa ń kọ́ wọn èèyàn iṣẹ́ olórí ni wọ́n máa ń kọ́ wọn èèyàn bẹ́ẹ̀ sì ni àtúrínú àwọn ẹlòmíì náà ní pé iṣẹ́ aburú náà wọ́n kọ́ wọn èèyàn àwọn ọmọ tilẹ̀kùn iṣẹ́ olóore wọ́n mọ̀ sílẹ̀kùn kalẹ̀ fún iṣẹ́ aburú ibi táwọn ẹlòmíì ti ń tilẹ̀kùn iṣẹ́ aburú táwọn ń sílẹ̀kùn kalẹ̀ fún iṣẹ́ olóore inú èwo ni wọ́n wà ń bẹ̀ ṣé èyí tó ń ṣe nì ṣé òun sílẹ̀kùn oore ni àbò ń tilẹ̀kùn oore ló wá ń ṣílẹ̀kùn aburú kalẹ̀ fáwọn èèyàn anuba muhammad sallallahu alayhi wa sallam ó ní fatuba ó ní oríire o liman kana mafatihul khair ala yadihi oríire ni fẹ́ni tí kọ́kọ́rọ́ ṣílẹ̀kùn oore ń bẹ lọ́wọ́ rẹ̀ oríire ní ó máa jẹ́ tiẹ̀ ẹni tí ń kọ́ mọ́ṣáláṣí ẹni tí ń tọ́jú ẹbí ẹni tí ń tọ́jú ara ẹni tí ń tọ́jú ìlú ẹni tí ń gbẹ̀sìn ga ní gbogbo ìgbà pẹ̀lú gbogbo tọ́lọ́hún fún owó rẹ̀ ni àlàáfíà ni ìmọ̀ ni tí sì ń lò pẹ̀lú dáadáa tí ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ò fi balẹ̀ jẹ́ anábì Muhammad sọ̀sọ́lá ó ní oríire fúnfẹ́ níbẹ̀ o ó ní wàwá ìlú ó ní ìgbéjìnà sí kẹ ọlọ́run ìgbéjìnà sáànú ọlọ́run ìgbéjìnà sí oore ọlọ́run ìgbéjìnà sí gbogbo ohun tí ń dá látọ̀dọ̀ ọlọ́run fúta ni o fẹni tó mú kọ́kọ́rọ́ ìmọ̀ sílẹ̀kùn aburú dání tí ilẹ̀kùn aburú lòun sí káàkiri ìmọ̀ dáfìtínà lẹ́lu àwùjọ ni àwùjọ ò ní sinmi gbà kan rí pẹ̀lú ìmọ̀ tó ní ìfi ń dáfìtínà lẹ́ni pẹ̀lú owó tó ní ìfi ń dáfìtínà lẹ́ni pẹ̀lú ipò tó wà nínú ẹbí tí ń bẹ ìfi ń dáfìtínà lẹ́ni anábìyà muhammadu sallam orí burúkú kọ́ máa tolúwa rẹ̀ kọ́lọ́n kó dákun ọlọ́mọ sàṣẹ gbogbo wa ní olóríire kó sì wá ní ẹni tí ó mọ̀ sí àǹfààní fáwọn èèyàn tí ó mọ̀ sílẹ̀kùn orí tí ó mọ̀ tilẹ̀kùn aburú bẹ́ẹ̀ ni oluriri ko si wa ni eni ti o ma si anfani fa won eyan ti o ma mo silekun ori ti o ma mo ku aburu pe ni kolon ma sa se ni kookan wa rabbana taqabbal minna innaka anta samiul alim wa tub alayna ya mulana innaka at-tawwabur rahim rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar wa adkhilna al-jannata al abrar ya aziz ya ghaffar ya rabbal alamin subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik الله أكبر الله Akbar